tasawufu pín sí mẹ́ta tasawufu ìlímí ní kéèyàn lọ mọ gbogbo ohun tí ń jẹ́ tira ok tíra ó kéré kéwú tí ó sì máa kọ́yàn títí dé yunifásitì ìlímí ni ọ̀rá yìí jòkó sí àmọ́ kò sí ní lọ́nà tasawufu tí ọmọ láti jọ́ tó ti bẹ̀rẹ̀ títí wá fi di òní yìí ọmọ ibi tó pín sí ọmọ tó gbà wọlé ọmọ ọ̀nà tó gbàjáde ọmọ ibi tó dáa sí ọmọ ibi tó láìfi sí ọmọ ibi tí wọ́n ṣe mistake ọmọ ibi tó tọ́ èlìmẹ́ ni kò ṣe àmàlí tọ́sáwùbù àmàlí òun lè àwọn tó jòkó wọ́n ṣe láàsìmí àárọ̀ wọ́n ṣe tọ̀sán wọ́n ṣe tìrọ̀lẹ́ wọ́n ṣe talẹ́ ó lè mọ́mọ́ kéwù ó lè mọ́mọ́ kankan kọ́lá kò lè ṣe kọ̀sídà kan àmàlí nù ń lò ó wọ́n ti ní kọ́ máa ṣe é ó pọ̀ bẹ́ẹ̀ tó sì ti bẹ̀ rí ọ̀nà ọlọ́run àwọn tó lè lọ ti ìgbìmí náà tẹ́ fi kọ́ yẹn wọ́n ti bẹ̀ rí ọ̀nà ọlọ́run ta ni àbá ti dà ẹbí ta àgbà wọlé lẹ̀ ká níyàn ní kókó ká níyàn ní kókó ẹni pé kẹta ni tàṣọwọ́ fún àkàlákì ìwà òun gbogbo ẹ̀ torí ọlọ́run ò fi wà ròyìn ànábì kò sì pé láláì mọ̀kan kò sì fi iṣẹ́ àsìkiri ròyìn ànábì kò sì pé láláì ṣe àmọ́ kí ló fi ròyìn anábì innaka la'ala khuluqin azim nùsọ́tò ẹ̀ lọ́nà wal qalam ìwà rẹ̀ dá púpọ̀ ìwọ ni ìwà rẹ̀ dá púpọ̀ tó tábà wá di lónìí tàbí pé àwọn kan bú ẹnìkan àwọn kan sọ̀rọ̀ kan tí a bá ráyè fún wọn tá à ń fún wọn lésì tá à ń bá wọn jà à ní àhàlákìmù ẹjọ́ sì ní àhàlákì náà àmọ̀lẹ́ rẹ̀ ò ní yọ ẹjẹ́ àmọ̀lẹ́ rẹ̀ yọ ìlímí rẹ̀ náà ò ní yọ tá a bá kóyàn tá a wù níwà tá a ṣe níṣẹ́ ọ̀nà àlùbáríkà so ìdílé yìí ni pé àwọn àáfàá mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí bàbá wa sèwọ̀n Majid bàbá wa sèwọ̀n Musa àwa fi dé Markaz ní seventy one lákòókò tàtó wa jáde papọ̀ àbálò àbábọ̀ wa jáde ní seventy nine sókó eighty nítorí àáfàá ní ọ́fíìsì lọ́tọ̀ bàbá sí Adam bàbá sí Adam fúnra ẹ̀ gbogbo tá a kà yí pátá ló kójọ sọ́dọ̀ ẹ̀ lọ́ba àbùkún kẹwọn tasafu ìlìmí òkúsọ̀rọ̀ sí adam amali òkúsọ̀rọ̀ sí adam àkàlákì òkúsọ̀rọ̀ sí adam ó jẹ́ kọ́kàn wọ́n balẹ̀ ọ̀dọ̀ sí adam láti wá rí i pé èmi adam o sòfíyún sàlàfíyún ẹ súfì ni mí sàlàfí ni mí tábàlì súfì ni mí torí bàbá mi bí mi tọ́nà tasawuf mo sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfa kọ̀dìríyà àfa tìjàníyà tìjàníyà ni mí kọ̀dìríyà ni mí. tábà wá ní sálàfí ni mí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé sálàfí súnà nábì ni ká lu àlùkìtàbù ọ̀ súnà wọ́n sì ẹnu tíra wọn. bàbá ní bẹ́ẹ̀ ni mí èmi ni sùnní èmi ni sálàfí wọn kọ́ abẹ́ ìjáde ọ̀dọ̀ wọn ni fíkìrà yẹn lọ́dọ̀ mi nǹkan hmm. tí bàbá wí yìí tí mo sọ pé ìdí mẹ́ta ni ní tí bàbá wí yìí ẹ̀kọ́ kíláàsì ni tíọ́rì ni a gbọ́dọ̀ sọ di practical nítorí lásìkò yẹn kàràkàrà seventy five seventy six seven eight àwa tá a jọ jọmọ kéwù gan àwọn kan nù wá kíníjẹ kọdíríà kíníjẹ tìjàníà tí bàbá sì ń kọ́ wa báyìí náà tí wọ́n ń sọ fún akọ́kànnà gbogbo ẹ̀ tá a sì rà lùkùrá ni tá a sì rà dìísì táwa sófì náà fúnra wa tá à ń pera ní sófì tó sì bí wa síbẹ̀ láàtún bẹ̀rẹ̀ ìjà láti wò yìí ọ̀rọ̀ tí bàbá sọ yìí ló jẹ́ pé Nurul Islam lọ́dọ̀ wa ń bíbà insha Allah abẹ̀rẹ̀ ní seventy seventy seven abẹ̀rẹ̀ ní kí ní seventy five àbẹ̀ sí kọ́ ń bí tá a jòkó yìí pẹ̀lú òwò ọlọ́run ọ̀tọ̀ níbi tá a wà tẹ́lẹ̀ kó tó wá sí bíbà yìí bàtà abẹ̀rẹ̀ bíbà yìí nu nǹkan tá à ń kọ́ nu kéwù àti níta kọ́ láti lé ẹja mẹ́sì papọ̀ pẹ̀lú tí baba sọ adamu rí mọ̀lánà sọ adamu rahimahullah radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ àmà pé nígbà tí àròyé ń fẹ́ pọ̀ díẹ̀ wọ́n pe kọ̀dílíyà wọ́n pe tìjàníyà wọ́n sí Markaz ẹ̀sìn tíra lórí kékeré ń jẹ́ tasawuf kọ̀dílíyà ó tìjàníyà ṣe ńìlọrin wọ́n pe tíra náà ní rọ́fù ṣubhat àwọn ló so kọ̀díríà àti tìjàníà pọ̀ àròyé pé kí ní jẹ́ kọ̀díríà kí ní jẹ́ tìjàníà ló fi ń kásẹ̀ ńlẹ̀ èmi náà wá ṣiṣẹ́ lórí ẹ̀ nípa ọ̀rọ̀ tí bàbá sọ yìí nínú ìsìlámù yìí ọmọ kọ̀díríà kúnbẹ̀ wọn á kí nínú ìsìlámù yìí ọmọ tìjàníà kúnbẹ̀ tí wọn á kí nínú ìsìlámù yìí ọmọ ìkìlàsíyà kúnbẹ̀ tí wọn á kí ta ni ká pé nílẹ̀ lọ́lé àṣekí nìkan ní àyè tó bá jẹ́ bẹ́ẹ̀ insha Allah á gbìyànjú láti mójútó kálukú ọmọ sí tiẹ̀. ahdafuha khamsa. ìtòyẹ̀ la fi wá sí tíra yìí tíra ta pè ní sáwìyẹ́ tó náà nítorí wàá jẹ́ àtòrí ẹ̀ fi kalẹ̀ nílò ìdí márùn-ún ni. al-awwal at-taw'iyatu al-'amma ala at-tasawwuf al a fẹ́ kí ó yí àwọn ọmọ kéwù tí ń bẹ wájú mi kí ni jẹ́ tasawuful islami níbo ló lọ dáa sí níbo ló kù sí níbo ni mistake wà àwọn àwọn tíra bàbá sí adam àwọn àwọn tíra àwọn àfa àgbààgbà káàkiri nígbà tí bàbá sí ti lànà fún wa láti tẹ̀tẹ̀ fún wa káàrin lórí ẹ̀ ló kù àwọn afi ń kọ́ àwọn ọmọ wa kó lè yé wa kí ni jẹ́ tasawufu ti islam tí o ní kàkí kanú. wàá fani tawhidu sufufi mutasawwifa. ẹlẹ́ẹ̀kejì láti ṣe sáfù àwọn onísúfì lọ́kàn ká má tún takora wa mọ́ nígbà táwọn kan sọ pé súfì ọ̀dà táwọn súfì náà tó wá wí pé kíní jẹ́ kọ̀díyà kíní jẹ́ Tìjàníyà ká sọ ọ́ dọ̀kan. wasalisu itilahun anzori moridi wasalika ala hafawati mutasawifi. ká fún òye yí àwọn tí wọ́n láwọn rìn lójú ọ̀nà súfì pé níbo ni kòtó wà táwọn súfì mi jìn sí níbo ni gegele wà tí ń gbé àwọn sufi kan ṣubú níbo lọ jẹ́ ọ̀nà tó wà moderate tí ò sí kòtò tí ò sí gegere àwa mú wa à ń ṣe láàárọ̀ ẹ̀jẹ̀ kankan márààrún. والرابع الوصول إلى الحقيقة بالشريعة وإثبات الحقيقة بالشريعة والعكس. àwọn kan gbé kí ni jẹ́ àkíkà àwọn kan gbé kí ni jẹ́ sẹ̀ríà ẹ̀yọ́ kí sẹ̀ríà ni ẹ̀yọ́ kí àkíkà là wa àwọn kan sún fi ó pera wọn ní alùlẹ̀ àkíkà àkíkà yìí náà wọn sì mọ̀ àwọn kan ni o sọ̀sọ̀kúsọ ráàyè tútùkútù gbà wọ́n sọ aráàmù di aláàlì wọ́n sọ aláàlì di aráàmù wọ́n á ní ẹ̀mọ àkíkà ìṣẹ̀rí alẹ́ mọ̀ ẹ̀mọ àkíkà akíní yàtọ̀ láàrin ìṣẹ̀rí àti àkíkà bó láti ṣe ṣẹ̀rí àtàní ṣe àkíkà bó láti ṣe àkíkà àtàní ṣe ṣẹ̀rí àwọn amúrasọ kankan bẹ́ẹ̀. wàlhádàfọlù khamis. التطبيق العملي على علم الشريعة والحقيقة. èyí tó wá délé karùn-ún ni pé a gbọ́dọ̀ practicalize ẹ̀ fáwọn ọmọ tiwa tá a bá lè bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ tá a sì lè bá àtà sọ àwọn ọmọ tẹ́kọ̀ síwájú mi tí wọ́n sọ ọdún mẹ́rin ìdádí tí wọ́n sọ ọdún mẹ́jọ sánẹ́wì kọ́ wá kó lọ́dọ̀ mi tán kọ́ mọ áwì kú kọ́ mọ sọ̀sọ́ kú sọ. لذلك جمعنا بين الطريقة القادرية والتجانية. làwọn fi wá lọ bá àwọn bàbá tó bí wa.

mo yọ̀ǹda fún ọ pẹ̀lú sáà àti pé mọ̀ fi ìjà níyàn sílẹ̀ ìdínà tá a fi wá lọ sí mọ̀sán lọ́dọ̀ bàbá síwá khalifa àti salati la fẹ́ lọ ṣùgbọ́n ká tó lọ àfáwà kan bẹ ní tajọ wà lọ́fíìsì sí mọ́sẹ̀sì níbi wa àwọn ti lọ ti gbọ́ náà ah, ẹ̀yìn ti gbọ́wọ́ ní ìwà ayédà ìmọ̀ ń bẹ lára yín ìlú mi ń bẹ lára yín àmàlí ń bẹ àkàlákì ń bẹ ọwọ́ yín ti gbà wọn á gba kọ̀díríà lọ́dọ̀ wọn so àwọn òye wọn á tójú bọ tíra kọ̀díríà wọn sì lágbára mọ wọn tójú bọ tíra Tìjàníyà wọn sì lágbára àwọn abẹ̀rẹ̀ sí tẹ̀lé àwọn á ṣe practice ẹ̀ pẹ̀lú àwọn ọmọ akọ nípa aṣọ di slavos sínú slavos wa aláwọn tíra ta ń lò a sì lọ́jọ́ tá a fi ń ṣiṣẹ́ ẹ̀ tá a bá sì fẹ́ jòkó kọ̀díríà jòkó Tìjàníyà ó jòkó àjọṣe tó nísìnyí ọmọ tó wà bíbá gbogbo àfa tẹ́wò yìí kò sẹ́ni tí ò lè jòkó kọ̀dílíà tí ó lè díẹ̀ wọ́n tún lè jòkó tìjàníyà tí wọ́n lè díẹ̀ bí kálukú bá jáde tán máa lọ sí tó bá wò tó fẹ́ ìjàdá mbẹ̀ àmọ́ nígbà tá a bẹ̀rẹ̀ àròyé wà náà àròyé wọ̀ dáadáa ah bó wọ́n ti ṣe pọ̀ bó wọ́n ti pa pọ̀ bó wọ́n ti ṣe gbá bí wọ́n ti ṣàwó àmọ́ tí wọ́n ṣe wọn mọ ibi tí wọ́n ṣe hmm. nígbà tí ìṣe ń torí ebú tí èsì ṣe ń torí ẹ̀yìn táàsì ṣe ń torí owó táàsì ṣe ń torí ẹnìkan wọ́n fẹ́ káwọn ọmọ ọmọ ó yí àwọn alhamdulillah léè tá a bẹ̀rẹ̀ báwọn nísìnyí láti seventy kíláàsì seventy seven seventy seven yẹn alhamdulillah àwọn tó jáde ń bì yìí ìdíjáàdù ni wọ́n ọkùnrin ni wọ́n nípa ká sọ ọkùnrin ni wọ́n nípa ká sí ìgbẹ́tì lágbára mọ́ èèyàn lè ṣe tán o ọkùnrin ni wọ́n nípa ẹ̀wà wọn jáde ń bí kí wọ́n kọ́ nípa jẹ́ pé ọmọ nínú ń dà lóru ọmọ nínú ní sígbà títí tí bá ti wáyé kọlọmọdé á sì sí àfa wa yìí tó jòkó yìí tasawuf lọ lọ sí nígbà tó kó bí tán ọ lọ sí Morocco ó fẹ́ gba dókítà rẹ láìpẹ́ yìí lórí kíni àkídàtú wàtasawuf àfa wa tó jòkó yìí àfa dr imam Kamaluddin Agnanas ní Morocco mufti adiyan ní ọlọ́run fi ayé ìjọba wọn sí àwọn ìlú rẹ̀. wọ́n kà ya àfa tó jòkó dọ́kítọ̀ làwọn náà wọ́n ti fẹ́ gba ní Morocco ni kí ni takasusu tiẹ̀ tafsir wa usulu tafsir nítawọn lọ fún mi gbogbo wọn bẹ́ẹ̀ ti jòkó yìí wọ́n lè lead ni tún lè ẹni náà títí tóbi wọ yunifásitì ṣé nǹkan kí wọn. aussi bien tawal e ba tawal ji se temi so bi awa dani awon ko si e ba break o ko to duro ni tin je pe ilimi ni knowledge amali ni pratica akhalaki ni behaviors iwa ti me do ba pe ama mo bura a mo soso ku so ni en ti lo pe kin atika kin seria seria ni man ni kila fe munnu e eh. kí la mon múnú kọ́là ńlá kí mon fẹ́ múnú kọ́là rasul kò wá wípé kí ẹni tó mon ẹni tó fẹ́ múnú ọ takò ẹni tó lọ ń wí tà níbi tó bá ti ń takò ẹnìkan ọmọ kankan náà nù. Nàám torí ní tó yé mi ò yé ẹlòmíì ní o yé ẹlòmíì ò yé mi. Ìtọ́lọ̀ ọba gbọ́ síra fún òwú wa nù. Bí mi ti ń wí nísìnyí kan mi yẹ nǹkan tó mọ̀ jù mí lọ. Nígbà tá a fa àgbà ńlá gbogbo àná lájọ ṣàǹfààní lọ́wọ́ ara wa. Tòpó ti rí nù táwa fi jẹ́ kí bíbà yìí ọmọ jẹ́ ilé kíw ilé sufi ilé kọdìríyà ilé tijaniya ilé ìkìlásíyà àwọn ìkìlásíyà náà jáde níbi tí bàbá wa Muhammadu Bashir ọlọ́ndàrí bàbá náà jẹ́ fún wa ìgbà àlífà tí mẹ́mẹ́ lónìí ibi ló ti jáde ó jáde níbi tó kó tó lọ mọ́ríkàsì tí ń jẹ́ àlífà lónìí àtàwọn àbúrò ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n so alhamdulillah pé gbogbo tí wọ́n ń jẹ́ àbàbà kọ̀dìríyà wọn sọ tá wa gbogbo táwọn jẹ́ bàbá wa Tìjàníyà wọn bínú sí wa gbogbo wọn nílẹ̀ nílẹ̀ Yorùbá o títí Haúsá alhamdulilayi.